بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ورب كل شيء وحلق نحمده تعالى ونستعين ونستغفر ونتوب اليه ونستهديه على الصراط المستقيم ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله محمد بن عبد الله صلوات الله وسلامه عليه ورضي الله تعالى من سادات التابعين والعلماء الامنين ونعيمة الأربعة المجتهدين ومقلديهم بالإحسان إلى يوم الدين لما أيد الإسلام والمسلمين وأذل الشرك والمشركين والكفر والكافرين ودمر أعداءنا أعداء الدين اللهم يا معلم إبراهيم أمنا ويا مقيم سليمان فهمنا اللهم يا رب زدنا علما اللهم يا رب علمنا بما جهلنا وانفعنا بما علمتنا اللهم انك على ذلك قدير كما يقول الاذان lahiya yi na na na na fece albarka don rayu beni mana gani mafaka mai nan neman na man gani rayuwa yin don da na sakwaji mai sassa mai dena gani yin lewu kakin nuri gani da zai ba wannan tuwo nan yayi wa wọ́n á pọ̀ ṣẹ́ṣẹ́ ìṣìlú wa ìbọn ẹ̀ka lónà ètò ìṣìlú gbàgbẹ̀ náà lé ibi ìdíjọ ìgbà ìfikútù àníkú ìgbà àṣà àmọ́ igbó ní ìmọ̀ kókó nana tó labe lábẹ́ náà lèyí ni ẹ̀sùn méjì bẹ́ẹ̀ kó lè ẹ̀dá àgbà zùbá ní ti mai kwaje wasu na adabi ta ne wa yi gwanon ya cayi na nake mai da tona idan sura na idan suratu ganasar suratu zafar sura na na sura yi mai sura nana sura yin dide gbafayo sura nana sura yoyin da su de sura nana sura yoyin wa duku ọgẹ́pa ìgbàfóòrò rahim ọyọ̀fóòpá ṣẹ̀bí ìrìn ẹ̀káàbì àti lọ́kọ̀ ìsinmi أعوذ بالله من الشيطان بسم الله Allah subhanahu wa ta'ala wanta bai suna na wani gasa yin don da bai albarka ci gada wani bai suna ne waye ji guba na jimitu mana abdal tafsira ya ta fassara yin alkur'ani bisimini ilahi bai suna ẹtúnú ẹ̀múnà àti ìjẹ́ ẹ̀lẹ́ òní àdúnláì àràmán àràhìn ẹtúnú ìjẹ́ amúnà tọ́lẹ̀ gbogbo náà tọ́lẹ̀ gbogbo wọn náà àti yóò kì í náà wọ́n àti ní ìmọ̀ náà àràhìn ẹtúnú mú bá jẹ́ àmì kìíyàní àmì jẹ́ àmì kìíyàní gànáà àmì na tún sádà nà lónà àwọn kùdìgá àwọn ewu náà nà tọ̀bẹ̀ súnmẹ́ súnmẹ́ na ìtsaka súnmẹ́ àgbà náà yọ iná nà na azùn gúbà nàmà wọn dídáńgá níbi ẹ̀ta gútó àbà ní sàmùsíyà náà. sọkọ́ pé àwọn náà lè ní ìmọ̀ náà ń tó tanzilu kitabi títí tí dáhùn daga littafin ẹ̀gáàkì gẹ́tọ̀ àwọn nẹ́tọ̀ ní ìmọ̀ náà adúgbà lè gúbà nígbà àmáyẹ̀ náà tù tí musoso kona na ube guba bayan gaga na gace wale alquran na ne bada na ne tito gubo fere gida ne tanzilul kitabi ciciti ya litafi nga litafin na yau wato litafin na ciciti wuyo min Allah da kai ba su azizi ai sunan ga kwakan ga jimin da fara aliyu ẹtìlẹ pẹ̀lú láǹfọ̀jì ńgbẹ́ ìlú ńgá àjínà wọ́n ti gbọ́n ńgá àjínà ẹ̀dọ̀ ti dé kí àná àzíjùnú yé jẹ́ ànáwó àlèmọ̀nẹ́tẹ̀ yé jẹ́ ànáwó nínú ẹdínwó tí kọ́kọ́ ní iye gùn ẹ̀rí náà ńgá àzíjùnú náà na iye jẹ́ ànáwó náà bí àlèmọ̀nẹ́tẹ̀ na iye jẹ́ ànáwó náà. wete jimini waya yide nga gasar zambi nga yi fadi yin muna ya ga yau kuku na ya ga na yau nga ma ajin wa ya na ya gba na yau muqabil tawu ume gogwa ta da ga ji da guni ba nan mu ya azi wọ́n yí alim fata ẹ̀jú wọ́n yá aláwọ̀ wọ́n yí gáàsìrì zambi yẹjú wọ́n yá aláwọ̀ wọ́n yí kábílì táwò yẹjú wọ́n yá aláwọ̀ wọ́n gáàgbé tọ̀kọ́ pa wà pa wọ́n yí gbogbo sánà nígbà tó gbọ́nà. Sọ ma wo gáyà kéé ذاكر الزمن وقابل التام بما ويوفي تايو دوشي شديد الإيقاظ عذاب يسو يتفسرين ذي قول سبحانه وتعالى ما إراتوه فيه إيه قول zangan ba be na wai waya ga ni wai wani wuda mi ne ne so ko de ne ba ya yandan da na waya ba ga wa sassa da ba wo wuce a na wuda mi ne ne so ko wuna to be ki ati ne la ilaha ai e wuna do ki to be ti agba kan wuna wuna wa illa huwa sai so ko na mu ye jin nan azizun alimun zafirun kadidun amẹ́ríkà bá sàmọ́ wọ́n tí ó dè igbó akọ́mọ̀ ìgbà ayá ìmọ́ wọ́n ó dè igbó ibi ní ìgbà ìlẹ́yìn ni màtíò ìgbà sá ètò náà sábẹ̀ ilẹ̀ nígbà gbẹ́ngbẹ̀ náà gún na tí a gùn agàtà na ní kọ́ńbà ya ba tọ́lá máa kàn wọ́n nínú ohun tó sága nínú ohun tí èlò náà tọ̀hún tó máa agàtà kàdà ní yaba alùkáyìrì alùkáyìrì jì pàṣẹ bẹ́ẹ̀ Allahu subhanahu wa ta'ala wa yi sato etin ya shiga gan ga a ji da ji'alil arda sifata a hayyan wa amwata a san zai yaki yayaye sami jiga rari na ke tubo sami maza suna da bakuwa da lalajibo ìgbàgbọ́ ẹ̀tẹ́ kí ìbò ìgbẹ́yìn mímọ̀ sí ìrù ẹbà tó ètì ìyà àṣẹ́bà ló ẹbà sọ̀kọ́ ìyà àṣẹ́bà ló bẹ̀rẹ̀ na tó lànà àjíjẹ́ náà tó lànà àjíjẹ́ àná tó bá jí tó yíra jí tó dọ́kàn jí tó nú sá ìdí àdáadáa dìgbà ló wọn gbàgbà wá ń yí náwó jiná ọmọ gbàgbà dèdè náwó jiná àwọn gàgà ojú wá ń yí àmọ́ àwọn kàgà jí dèdè mọ́ wàá ní yaba sòkóò náà wọn gbàgbàtà wẹ̀wẹ̀. تنزيل الكتاب من الله العزيز العليم أي تنزيل هذا الكتاب والتي كانت تعرفين هو القرآن وغير القرآن وكان لا يجعلنا ومبيني من الله إذا جايبا تويتو ذي الإزة إتزنك والعلم إتكك لا يرام جنابه ولا يخفى عليه ذرته nga ye suna yana gbagba bɛyɛ ele waa na uma dabo na uma sasa na uma daza na uma de palo ba tuna jiw na subhana wa ta'ala adana suna kuntɛ gaza yira dabo yan don da na ma alaye kene na wani alaye kiri ebu gale na alaye kene ma ye ma ban bi alawe e laye kene ya soko bɛ ṣùgbọ́n ká bẹ́ẹ̀ zambi ẹ̀yẹ́ gana wọn yẹ kẹ́yà wọ́n kẹ́ sọ̀kọ́ wọn gbò fífa ọ̀ká bílí táwọn ayé gàfírù máa sàlápà nínú zambi yàn dọ́ndọ̀ náà jí pátá wọn mẹ́jà wọ́n ti yẹ bàtí ká máa ti bẹ́ẹ̀ náà sọ̀kọ́ ìfáyín wọ́n yẹ kàbálù tàwọn bẹ́tà sọ̀kọ́ mẹ́ gbogbo àtẹ́yẹ́ gàgà tàwọn kiri mustakbel. استغفاره شيء نواجه وكاني مما جي برودا وشي نكي وجد شو وكاني أشياء وكاني دينا ويونا كامل التوب يقبل التوبة في المستقبل لمن تاب إليه وحضر إليه لأن أشياء ọ̀sẹ̀ ìtàn wà rẹ̀ náà ojú na lé náà wọ́n yá àjíǹbẹ̀rẹ̀ náà tó ṣe gbogbo na Ìgbà ṣẹ̀dí ìdùnnú ìkáàlì lè wa ń tẹ̀mọ̀ rádà wà tọ́ra wà á sọ̀rọ̀ lè àyàtà dúnìyà. Tàbí ndògá áàjì káwá èdè sọ̀kwé ọ̀kẹ́ tí dà fìtó obìnrin wọ́n tọ́ra kiri. wa ìyàmẹ́lá yi yèmí ń wọ́n wàá lìkí ẹni mẹ́lúgbà wọ́n àtà máa gbòtíká wọ́n àwọn amírìnlá ìtàhánà jájájájá sọ̀kọ́ na yìí ogun wọn wọ́n lùgbà ń jà wọ́n máa jájájá sọ̀kọ́ na yìí ogun wọn wa aka wọ́n àtà kẹ́ wọ́n àwọn bá gà. mucha chaye yu beza yu boka gani wa subhanahu wa ta'ala mai boka ga mutum na batan kamin nan da na ra ga wa tibi na ku me da na boka ga na to ke pa etu na boka ga wona ke pa etu na la kagbon na wona ngala so fe ga ga de ba ji وإن أطعنكم فلا تبقوا عليهن سبيلا yẹnẹyẹ wádìí ní ìyẹn yìí ná agadá jí èyí ga tó èkó yẹn wù bí ayé mọ ẹgbẹ́ náà gbọ́ na yẹn yá àmọ́jáde ẹgbẹ́ ètò kágbọ́bọ̀ ètò ní ìlàgá lo wọn àkẹ́kẹ́ àwọn gbà náà ètò ń tún gáà ebua ame eche kana gagajiji ngwo na liya a shiga aga ga ga ma'allimu laiji ba na agun lalaci wa jebe wa a ti agaga agun lafi da wa biya yana ajin na shi kami daga efi fi ani na ebe èso náà wà lé na lábẹ́jì náà náà tọ́tọ́ tó sọ̀kọ́ àlùwọ̀ ẹ̀jẹ̀ àjí kìlọ̀ wọn àgá ètò náà wẹ̀ aláwòrán ń lo ètò àyínà àlẹ́ ètò ìrìnàjì lè ètò àkúrí ọ̀ ó ní tò kágbọ́ nga malata ekiga sara ya na bachiwe sannan da ji na wata ubu bata gan cina mafiwe kuma ya gaji na waje ibada yi a ti lọ́kọ́ a man yi la baitu wuce da amma yi labe na wa'in أطعنكم فلا تبغوا عليهن سبيلا yẹnìyẹ wọ́bẹ̀ a sọ̀kọ́mà ìdájì dájú náà ìdádẹ́gà dájí ìdáwó ẹbẹ̀ ayé mọ́ fa iná láà àníyá àgbà àwúgbà wọn yọ wọ́n lẹ́wù lájí mi níláwọn náà sọ́nà ọ̀gá wọ́n lẹ́wù jí mi náà wọ́n gá àwúgbà na náà wọ́n dà lẹ́wù lájí mi wọ́n bẹ́ dùdù fi ó mọ́ káṣe é dùdù fi báyìí e ọ̀gẹ̀gẹ̀ àá ndị àndọ́ndọ̀ yẹ yẹ nufẹ́ ìrìn àwa ìgbésà ní mi wá náà ìgbésà ní mi wá náà yẹ wọ́n yẹ wọ́n dé nà mi wá wọ́n náà ìlànà alùpàá yẹn mọ̀tì ìdílé gbèdé ara náà adàbẹ̀rẹ̀ ìwà nǹkan wọ́n àti èrèbẹ̀ nǹkan wọ́n ní èyí náà sì ní wáyé mọ̀tì ìdílé yẹn nà gbé tí a bọ̀ àná ètò tí a lè wàhálà nàbẹ yìí yínú yìí ní wọn náà wọn náà wọn ti dé ìjà ìdù màwùdù wọ ìnà láàká nà àníyá kẹbí ra ṣé wọn dọ́ndọ̀ náà bá yí gáàgán wọn tàkì ìdàdé ọ̀nà ẹ̀là tún dọ́ndọ̀ náà bá yí gáàgán wọn jẹ tàkì ìdàdé ọ̀nà sọ̀kọ́gán ní látú gàwé láti lọ sọ̀kún fábìlì sọ̀kún gan wà ádọ́ àlẹ́dẹ́ yìí wọ́n á yẹ títí ṣe àsòkó ṣẹ̀bí ìdùnnú ìka àdúgbò ṣe lẹ́mọ̀n tàmàrọ́dà wà tọ́gà wà á sọ̀rọ̀ dẹ̀ àyà àtàtúnyà wà á ta. ane awa ne riri anyị tara ya la wabaga e wu ni nyina ire na soko ị na na-agbanwe ọ ga-eche kpọmpe soko ị na na-adọta dada aga ya nyina ire anyị ire ịga na-agbanwe ị na na-adọta mwanyi a zaaba anyị soko kpasara ị. شديد الإمكان لمن تمرد يعني قاعد سقوط سقونا وطغى وأبدي وآثر الحياة الدنيا وما يستطيع الكيان وحتى وأبقى وأولد عن أوامر الله تعالى أجازي يسقو أجا ألوى ألوى يسقو ألوى kwaye bi nda be ya ni ga ga ni mu nu ji ha no ga nga ga tir zambi o ka bi li taubi shadid li kadi sai ci ga wa na ibele mi ni ye le za wa ngina sai ci ga wa na ibele mi ni ye le musulmina sai ci ga ama. na iya ji musulunci na a shiga wakashin wujancan yadda ci ji ɗaya mini a ele adị na wanja da wani na ji ma mabele mini a ele adị musulmiya musulmin na ci ji ma mabele mini a ele aji e musulmiya Otu bele mini wee da wani wacce bele mini wee musulumi. wacce ke ebe su mini a kuta da musulunci bandon da na eji ụna e waye ki una e gaga na wai lo pati waya ka ọ gaga aga e wai mi ke lalaya da kabu kabu so ebe bo odo wai rari ti rai wayo na ọ ga e wo ti la ìyẹn ngi ti e na ka ti na wa ngi be ki ba ba na kace mai gi ebu sa ebu yeye rai da wanyi mai gi ebu wo ma ba ti ke na kace ba adu ga a tiga nga mala sallallahu alaihi wa alihi wa sallam ga kullu na kullu la'ani na batwa والنار أولى ha sannan da gici ayeye yana mu gici yeye da na wujen gici wanja ina nga goyi na nana ka wuce cin na ina cin ba amma yan gici na raye gina yan gici wuri na wadu jani wa sawa nuhu wanda bai zangon da na yi musulmi ne nga yengi teeray yengi teeray ba bonna do ku saray gundi min mu bonana te baw tilawat alquran mi bayan alquran yengi zikiru zikrullah ke subhanallahi wa bihamdihi na ke la ilaha illa allah na ke la ilaha illa allah wa la sharika lahu lahu mulku wa lahu alhamdu wa huwa ala kulli shay'in qadir yanji ke radio subhanallahi wa bihamdihi subhanallahi alazim nga malaika je jo nga pio na kuke ba ogan china na fila ọ̀gá kùnrin gbá náàfílà ọ̀gá tẹ̀sìmí òjì náàfílà ọ̀gá àṣàlá ti dín àdẹ́bìbò sọ́lọ̀láwà lẹ́yìn ọ̀sánlá yẹn gí tí ẹrẹ yìí gádà ọ̀nà àmá ṣèkáfà bẹ̀ẹ́nẹ́ kan tòlótòló azú gbàngbà pàápàá azú gbàngbà ènìyàn níṣẹ́ àgíríkì yóò níṣẹ́ ènìyàn náà ń kó yóò e ràfún yóò náà ń yí yóò wọ́n jẹ́ pé òbí àwọn twenty four hours wọ́n á ké ìgbà àgbàdo ń kéde. tòlẹ́ kan lọ́nà náà ààyè dán bẹ́ẹ̀ ní kí náà jẹ́ àná iná kana ọ̀rẹ́ lè ní kí àrámù ètò mẹ́wọ̀n mẹ́yìn jìnà ó bíà ní ní kí bèbè yọ sáàmù yọ ẹ̀mẹ́mìíràn sọ́lẹ̀láwà lẹ́yìn

ni'ima wuce kwaso kwaji ya yi yore na wuce yi waye ji musulunci na كلمة ربك على الذين كفروا أنهم أصحاب النار sọ̀kọ́gbà ẹgbẹ̀ na igẹ̀dẹ̀ bẹ̀yẹ̀ ní ọ̀dá ọ̀nà ẹgbẹ̀ títò ha wùn náà bẹ̀mí mú ga tanzilul kitabi min Allah al-aziz al-alim gafir zambi wa qabil at-tawbi atiroko shadid al-iqam bi qawli la ilaha illa huwa ilayhi al-masir la wa gara gawa na da na wa ma da da gwamnati ga na gabe ka mu ba na ci tawo ga dana ku ji ga

tó lànàjí wọ́yá gẹ̀yà àti ògbò náà sọ̀kọ́ ìfà ètò padà náà òǹgẹ́sẹ̀kọ̀ lóbò ọ̀hún tẹ̀lẹ̀dẹ̀ láàdì máa tò mú tí kò hùn tí kò yìí náà egan títẹ dáàzẹ̀ sábẹ́ ayín lọ àbójá àbó lónìí náà lọ àbújá lọ kàdúná lọ kwara stéètì náà kàkà lóbò lagos lọ kemgbosi. bayan wee gaga da yau kama yayi da su su kwana ita da shi ke na kila isi da yi na zanne shi da na emina ji a zanne na ji wani emina ci wani ba kyawo a a amma lana mini uka shi shi awa ni ne ebo e gaso sokona wọ́gá tún wá náà ń kẹ̀lé wọ́n wá ẹgbẹ́ sọ̀kọ́ sẹ́yìn lànàá jí wọ́n bẹ̀ gún yà dẹ́ gún wẹ̀ jí wọ́n alábá náà tọ̀hún tí ọ̀sọ́ mẹ́ tún sọ̀kọ́ ẹ̀rọ náà wọ́gá làbà ó ti láàmù pa bẹ̀rẹ̀ náà ẹni gábọ̀ náà wọ́n ẹjẹ́ wọn ní bàná gábọ̀ náà wọ́n wọn ní ẹgbẹ̀ náà náà wọ́n wọn ní yẹn náà náà ẹkìlẹ̀ wọn ní ẹgbẹ̀ náà

àti gáṣù kọ́mọ̀ fẹ́lá yẹ̀gẹ̀rú gáálùgbù tàwọn mọ́ takallùgbù náà gáyì fáìlì wà á gẹ́ takallùgbù hàn elóbejì ayá ní jìnnà tẹ́lẹ̀bìlá èjì náà lójì náà bá abọ́lú abọ́ náà kí náà bẹ̀ fífẹ́ náà nílẹ̀ fífẹ́ náà fẹ́lá yẹ̀gẹ̀rú kalugu kawo ma ye ndo debo tawa debo dan gana ŋu be be ŋu tsi de de na ŋu ka lugu ayi ewe ne me gan so na inu de pa wo ni wangi imi na sa umeke je umeke fi eba ta tu.

ya dada naa efe enwebe elu bụ ọganikwatakwado ọgụgụ ha ya da amerika ịtọ ndọndọ ya buhuru krii kap n'ala igbo uta a ịma n'ala igbo uta ma iji sokwa tigara ọganikwata ọhụma ọ dị bano a achi anabu achi hụ ya ụdị n'ala shishi ka n'ala shishi ka a. ẹ̀mí àjìmí wò ya nínú adáṣe ọ̀gá na wọ́n yẹn wúṣẹ́ adáṣe àgà àṣẹ ọ̀gá gẹ́ni bẹ̀jẹ̀ nẹ́tùlù fèrè dáwùsì àmà àṣẹ ìdá mẹ́sìgá ṣe bẹ kí yẹn gẹ́ni bẹ̀ náà rùjá ẹ̀nàmẹ́ òyìnbó àjùbọ̀ làǹgbẹ́ ìpadà ẹ̀ máa bọ̀. wọ́n tẹ́ gàmẹ́jẹ̀ gẹ́gẹ́ bẹ̀rẹ̀ yìí náà wọ́n tẹ́

na jiti zama na obe wani na na jiti kami obe wani na wuje aka rafin ya wuje aka yi ya wuje aka yi ga soko gama na ya soko gama kawo yi da na jiti kami obe annabi nuwi na awon rusul nga yi kakan caye su ci lo wani ahazabu da kola kwada ji dabo gani bi wuyi ne kazzabat a to ga ya gasa kwayi ga mana kabulawu kafin makaci ya ga ga wai ga dana kuja can kafin na wai ga ya gasa ko ga wariya nan a gasa ko e da ya wuce a gasa ko da ya wuce eh gashi madabo gaibiya wato adẹ́dùn gan òyò náà ń gò àmọ́ àtẹ̀wọ̀n àrẹ́sì sínú àgbà ọ̀gá ló mọ̀ dé yẹn fẹ́ láti gan. ṣé àdìsí ìmáàmù náà wọ̀ wí náà dárúbà wọn àdìsí o gan ekwe ezu ezu ndị a ayaji njem na na-ekpe asọmụga nnu na-ema arbauna zubuki arbauna yauma arbauna yauma arbauna yauma zubuki rubuta suma yurusan ilayi ni malaku yunfa ofi ko yurusan ilayi malaku wa yunfa ofi yi ruwa tana lawa gbome ne gaji dabo wade guba guba ba gaga a gawuro amma na fiye za ne da ni ta ko gara e ba da yi ga so ba da shi mani na so a jira yi na wa don bo wa lo da wa sa fi na kan ba e ko shi ba wàtí àkọsí bà fẹ́bẹ̀ wàtí àkọsí bà fẹ́bẹ̀ tòzùmọ́ kọsí bà ń náà gẹ́ǹtì súnmọ̀ yorùsálò ilẹ̀ ìmọ̀lẹ́kù sọ̀kú sí túnmọ̀ láyíká ubé ẹgbà ẹgbì nẹ́nẹ́gbẹ́ bà kọ́ náà náà náà wà gàrà ni ẹni wà gàgàdá káṣí ẹyẹ káṣí túpá káṣí ẹgbọ́rọ́ àgbà wọlé ògàgà sọ̀kú náà wà túnmọ̀ láyíká bẹ́ẹ̀ àti rẹ́wọ́ kuma tudu uka ba kan ganganci na malaika bai da na fayin fakufi ruha mutaden rai a ti gawa ga sunan mutaden egin na rai na wadagin na rai da na mutagaga sokoci agaga to ga-ega títí gúnni lè jí nẹ́ tòun ni òun ṣèyí wọ́n ilé ìdí à ó tẹ́ ní dàgbò bá ní ìṣèwà gẹ́yìn ìtẹ́ náà gbàmà láyé kàdà gẹ́dọ̀ ó tẹ́ ní òun ṣe àgáwọ̀ láyé máa lò jìnnà wọn àgàdàgà tí ó dúró lẹ́yìn dáná wọn àgà agawala imanoji hadisin na mahoke ya gajibe ebe na utaki zandondo to zana yi zanguru amina kowa da akwade guru bonne ukiya wai umaru da arba'i kelimati eh agaga yanin ba zai daga kwanin wuce da yi tun daga ya ce yan jiki wuna lasa shi shikautun labiya nan wa zima ke da ba na waya ji jin e ala ji waya wa gomi ta to so e e ji fen e jin na se no a ti a ji ti be jin da ya be ya ti láti gádà wọ́n ní àtàtọ̀ ìjáàbù náà wọ́n tẹ́ sí ìdáná akábẹ́ẹ̀dọ̀ aláàjọ ẹ̀gá wà jẹ́ wọ́n náà wọ́n ṣún náà kí n kàzọ́mọ́ máa lé èdè ń ṣan tẹ́lá kàzọ́mọ́ tí wọ́n akábẹ́ẹ̀dọ̀ agbẹ́yìnlọ́bẹ̀gẹ́ sọ̀kọ́yìn wọ́n yóò márùn bẹ̀ arúgbẹ́yìn kálí máa ti bẹ̀ kátà bẹ̀ rídìkì náà gádà wọn tó jìnnà jí gómìnà náà tó náà jí kọmíṣínà náà tó náà jí mínísítà náà tó náà jí shugaban kasa náà dai na wata yayin ban na wurin na ko amma da da kike da suna takorin riziki na ga wanzai ma to wanzai a haka wanzi to wanzi to amilin wanzo a haka ka tumbo kwanu dida na ga gwaye te ko wa gwaye te a haka bukata mai riziki ni wa ajali wa gaka kashi wa gaka wuga kuku kashi wa kukwa aga aka wuga kuba mini guru ekachi wa apali etu neji wa lona aga aka wa ma wa kumikuli masa bambaraku atiro wọn laguya wọn lapi wọn amandi wọn ibajo wọn nunu wọn gbagoka wọn yi sísan wọn yótúmọ ó sì so wọn amandi ẹni tìǹtìǹ ẹyẹ wọn ni kóná ṣètì yíwú ẹnà wọn lọwọ bẹ sájì náà awùsọ ẹdùkájà àlejò ẹnà wọn lọsọkọ mẹmẹ nígbàgbọ mi ni wọn

ìlànà lẹ́yìn ẹgbẹ̀rún gbúngbẹ̀ tún ya gbọ́ ìdíje méèdò kàbí nínú ẹ̀yìn tún náà títí ìlú tàkí wọn náà wọ́n yẹ gún o agálágún òde gbọ̀n òdà agútí òdà ṣìbà 45 gbogbo wọn fẹ́ ìyẹ̀wò ṣìbà bẹ́gútí òkè agẹ̀dẹ̀ tí wọ́n ní o fẹ́ bèé òde kéèyàn nínú wọn fẹ́ bẹ̀rẹ̀ ìyẹ̀wò tí ó jáde nínú afe go takada ya tu guru afe la takada ya tu nabi la takada na da gbagbo nke la da malaika bu na ba gbagbo afi mbo da na nke ta gbagbo afi nke bu chicken n'ụlọ ebe pata ya do na wa ya umaga etu mo wa ko etu de na etu etu dede de na mu na ga na ulo ọ̀kẹ́ni láì lọ́ba agbábí dị wọ́n máa yẹ jẹ́ àdùbẹ̀ ayé àti náà ilẹ̀ lẹ́dẹ̀ náà kápọ̀lù kó tọ̀pọ̀lá yẹ̀wùrúmùkà tàtàlóbó ọ́n fílìmì láàbì. nílé gánkẹ̀lé láàbẹ̀lẹ̀ láì lọ́ba agbábí. sọ̀kọ́gá àgbà yóò yẹn yóò náà gẹ́ ẹ́ tó bá nígẹ́ ń ṣe. a etebe fili nnani etebe etebe ebolo n'iha ọkụsidi na-eji jina ụmọdụ ụmụ bere anyị ba malaika da gaga o ẹgbẹ́ màmá kí o nàkọ́ mi lẹ́nu láwọn ọmọ àgbẹ́ malaika gaga ẹ̀yìn ẹ̀sìn ká mọ ìwọ sàtàn wọn láti títí mú o kí ti tọ́ ọmọ ní kàtúmbáyò àtìlọ kàtúmbáyò àtìgẹ́tò mọ̀láyíká dẹ́bọ́ ìláwìn lánàá àǹkẹ̀lì yà bẹ́kẹ́ ní wọn wọ́n máa bẹ́ ti gẹ́ wọn àṣáyé ní dídá bá abọ́ na aya dídá pátá aya mọ́kọ́ láyà ni na nínú na náà wọ́n gùn wọn àtìgẹ́ mọ̀láyíká tí a jẹ́ bẹ́ẹ̀ arụ da agagabe echi egana egwere yo ịyasha agamala ịka na ụga si abe fili nọ lebu makwa kacha daya ezuni so e, e, papa tigi ba so yo wale na ati mana ika nino deji ore asika wa ngagagba ko ne we gagagbe ji ngagagbe ga egbo

falauda wani ga yi gajin wani wani magan yajin wani kuma ke yi daji gato na ganna na yi ji wani wagaluba takallubon filin bilani mai ji da na mai lona na sai yi gaji ya bururuk otawo a cigo to zane ji neman na talentina su kwace daidai bayanan yi da yari kawo buli jama'i ya annabi nu wada azabu to epo epo nnochi yi na jalai mawaya na kan zabat kabilawu laje ube makaci ji ma ka to annabi nu igama na nuci kafe zawo na naja ga gaggama na wai zo ila yin wula da aka wai ba da ke a cin gaga na yi na na na aga dai gaga gama na zuci wayo mujin wayo aka gama na zuci ya a shiga yana mai waji da wani dana yin ba banyi mujin wayo kawai ji da ya annabin dando tutin dando sai na abu kuki ya shi ugbo na sakwada kullum umarci ba ta yi zanzan da metuci aji amma ti awon apa hunde da jijan bi rasulin da tuta ne da tuta ne ni ya kuzu ga alawa alapa a kyanwa ebe na ga suna na wajadalu afe gomi bayi a gama na lafe lada gaskiya gwaya wajadalu bilibatin ni yin bikilu ni ina haka ebo ala gama na ala ala wacewa fa gaskiya agala gaskiya yin sakwada fa akhadtuhum fa akhadtuhum nti wọn pàṣẹ ìdí wọn abẹ́gbà ní adùn wọ́n bẹ́ẹ̀ ẹgbà pé kọ́fì bá ìbò tó ń sọ ìmọ̀jú ìgbù yá bẹ́ẹ̀ ìdí tó sẹ̀ yá. Bàkà ìbàkà nà ìka ni. Nná o tètè nu awo ìta àná máa ń tì wọ́n tún náà. O tètè nu agaka gẹ̀fẹ̀ àná máa ń tì wọ́n tún náà. O tètè nu akpọ́nku kọ́fì bò tún náà wọ́n tẹ̀ à. Sọ̀kọ́ náà wọ́n kẹ̀ zan alíkà. ya shigaga kalimatu rabbika game fiyewe a kasuwa fedon etiri yiwu fedon nye na lo etu na ma ga lo iyewo ene ma ga leo ejukuta fedon etiri yiwu alalazi na kafin eti na ya ci malabonin annawan suwabun nari ke jini na ɗaya wayo

ega ma alabe yi o zumaga ma a yi o wọ́n ti ìdí awọ́ bẹ̀ yí à ẹ̀kọ́ awọ́ láti rán yẹn náà ìgbú ìdìmọ̀ ìwọ́n dọ́ndọ̀nà láwọn yóò dàbí ìbò ìjọ ọmọ ìyàgbẹ̀ ìjọ lẹ́ǹtì mutu bí amfani ije àǹfààní ìjẹ nke yóò dáná gádà ìtì ẹnu náà máa yé dí à wọ́n àtọ́bàbẹ́ ìjà tí ọ̀gá ìyájú fẹ́ di misali bere eéjú àjú bìsí ń lèyí ní agbàtà ìmọ̀ tí a yìí wó àti ayé fi wọ tálàkà níbi tálàkà gẹ́ tálàkà jù náà ní ẹlẹ́dẹ́ bí ayé gẹ́ ti so ẹ̀bá yìí nà dáná òkè ayé dè yà ó nọ̀lẹ̀ ìlà misali ń lè lábẹ́ ẹgbọ́n wíwú agila da makanta eya ni gunkuru wule juya báwọn ilé o mo bẹ́ ṣe gẹ́nà mi wúlá máa mẹ́rẹ̀ dáadáa jí wọn kí wọn láyé ugé o mo jẹ́ ayé máa nì já ní gẹ́nà mi wúlá máa mẹ́rẹ̀ dáadáa jí kí ẹ̀yọ́ wọ́n jí wọn kí wọ́n jí jí bí wọn náà wọ́n ayé máa nì já ní gẹ́nà mi wúlá máa mẹ́rẹ̀ dáadáa kí ẹ̀yọ́ ẹbí mẹ́jì lónìí tó bá rí na tó ń mú ẹ̀tọ̀ sálàkwé ẹ̀tọ̀ sálàkwé gámà ké èdè yẹmì lónìí káwọ̀ gbàkùrà ánù tó dé etu ya nínú gbogbo ké tí òwò ọ̀kẹ́ ni láì ló bá dábàá nínú kéyà ìdílé

ajima agba asaba afọ na ndọndọ wee bụ ịkarị kwụna ala nwa dala azụ azụ mmeja famija misali edo nga malu na sọkọ ịtọgwa kasata ba ajibwa sọkọ ịtọgwa kasata yi ajibwa ya eji ndọndọ na ga-agwata mutu na na memu na n'ụga be n'oge nínú ga tẹnu tẹ màánú ga lọ tuntun bẹ ẹnu tẹnu tẹ wòde ga gbàtọ mutunti nana ma wọn náà wà sọkọ wà hù wà ànábì muhammadu wà hù. wà á lànà má zàbàgà kàtí èdèmọ̀ àti èkó tí o máa rẹ̀ la ńlọ́tí tó àtọ́ pé kàn wá rẹ̀ pa wà bó bá zúzún ya tí kún náà lọ́dá lọ́ amígá kòrò àjíwọ́n lè gún náà ájì lọ alóde pàràjì tí mo ti mo ti náà mo ti kẹsà lóye ẹ̀sìn ya mo ti òfin ojú wa lọ òfin òbèbè lànà òfin ojú wa lọ òfin òbèbè lànà àrùn dà kámi náà ń gbà èdè fẹ́ náà mamu shibo wa shibo igaga dia igaga tutwa igaga etina siyona atiga wajile jinna atiga wade leginna jali kiyani ya you are loose wallahi tala eh ya kwa kimo gaji leginna sai eh, wala wota ko na wota da ana wa kauye ko na ngama gaya wayo takallumu on um fil biladi fala yaguruka mi jenna mi jenna mi wun babo mi wun babo aga oga lugba wuce awo yaye wo paza de tro di ke ko so ko wa ana yi mai wani zai ne ne ne ne ne ne mai mako na wagagan ya kwandon da zai jin na gaga mun lobe ilimi guba bai nan mun lada sinari ga gama biya sai da sun gada ya kwani sinari na ide imama kamish ko lum da don kuma cewa kwamfuta ko kuma biyudin bo ko kuma te telo amfani ya tun na na olum da ke o batanan unga gada ya ide da yi wa pawe ni da àmọ́ wọn àrẹ jàrin ṣe bìsí kí n lè ní gbangba àgbẹ̀gá àǹfààní kà tó náà jiná àtọ́tọ́ wọ̀nyí àjí wọn náà aláya ẹni mọ́tí àdìbẹ́dọ̀ àti aláya àti àyàrí nkà kó ètè ẹni nà ẹ̀gànà kó ètè bèbí ajìládà àgbẹ̀wòdò kí kọ̀mpútà ń gé sẹ́yìn ẹ̀jẹ̀ gẹ́gẹ́

يغمرك تقلبهم eji agaga dia ana ebi moto kan agaga echa panu die wo so kan agaga tuntun panu die wo so kan wo to fi o bebe wahala nene e ya beye ka se agaga ya bi tawo iwo ya na wo ga ya gunina ka se wala ya guni na mai gada nan ebi gafi fi gafi jikin mu muna a ran mutum domin ke gayin nan kuma gafi yi wa bebi kan ko to lawa ala tutun nan alikiyami gabe zai ni wajumbe ya wajiza kuba wajiza kuta wajiza kumya wajiza kuta wajize baji wajize indaji àti kí a bí obi o dame dame lala soko mi igwa nga yi kan wọn masallaci lo dabi sallah ama sallah na oji katata ko na yana wa ayawo na wace na ya dabe dabi sallah masallaci o nga soko tege yi ne dabe ọ, wọn masallaci lo na dabe ko ah, ba ni wọn ne de ndị ndi guni kebe yi tótótó láàmù ní ìnana yíga kámínà mọ́mọ́ ìjì mẹ́rinà èjì gún ní pátàmì tún ètò ààbò ìnana bírígì bírígì bírígì bírígì tẹ̀lígà jùkú takùbá ní aláàdẹ́nẹ́ta nùsàtò wọn iṣẹ́ ti ṣe òun ẹ̀yẹ ẹ̀túnlẹ̀ nẹ́jì ní túnà ẹgbà bùsọ́ ní mímọ̀ bata suma a ti gato a ti ami bebe beza ne de hannun wuri yawon beza be ciwo na meji fuskata kicigo sokowa alanda kemi a tata na agbabo biya ma feji amfani taiti da ne sakandi ɓangin ana warga wọ́n mọ̀jì wọ́n jẹ́ lọ́dà dúrẹ́bà wọ́n máa tò mọ́ páìlàjì arí ìhùn tó bèbè wọ́n ń gún àyún sí òkè náà káyìí náà ìyàwó káyìí ń gbá mọ̀jì òkè náà káyìí náà ìmá mọ́mì ìmá dájì kábọ̀ ọ̀gá bèbè jùmọ̀ ẹkú dà ilé náà wọ́n lóhun ní ojú náà dájì ilé náà wọ́n lóhun ní ojú náà mọ́mì máa lè dáwó ìlànà ti ti ti wọ́n bá òtọ̀ òtọ̀ po oúnjẹ jùláàtì ti gún ní ndị ẹ̀kọ́ píríkà lẹ́wọ́n ndị kọ́ oúnjẹ jíndẹ́yìn oúnjẹ nìkan dìka dìka gú ẹ̀ wọ́n dìka gú

a lauke ba 100% ya sai na ga ga da bakwatin mu kana yi ji ayi na ga amma ga wa man da ya dai na din lokaci e ba na mu ne je ne mi ko ya barka ko nan ni da ga aga wa le abi tikeki e bi je da la alquran ni ba ji tikere lokaci mi da ga ba ya da da le bu mo ọdọ́gáàrẹ́ ní a ọgá àkúló mọ́kàntà mọ̀ sí àyílọ ó bọ́ ní dẹ́ẹ̀tì à ẹ̀jẹ̀ kú bàbá nǹkan ìjẹ̀ wọn wó kí ẹ̀ àmà àgbà ẹ̀wọ̀ máa ọkọ́ wà á bẹ́ntù sírú nàlẹ̀ àyà tàjùlù yá wọ̀lẹ̀ áàkẹrẹ tó wọ́n ọgá ume pagani ndoni gade paka nungazo abani di tuso ko tekere kokoro kokoro anawe mwana kamali odo ba bi je e, e yo so meji men kida ndo ko ba ri dia ya ba ri dia ala ala ala dabo kole china pia ala ola di e, e, kabu tobe ebi wọ́n rí di campaign ní alùkùrá ní ètò azùn ní 25 days àtàtọ̀bà náà lè fi bá náà ó jù ú yẹ fúlòdì àmà àlà ń lọ sí láti káwú sí inú ya ẹwọ́ náà káwú yẹ mbà bò sọ́gbà ní mbà àgbọ̀n mọ̀ fàdé báyìí ọ̀rọ̀ àdáwà bẹ́ mbà bò bá náà rà á múrí ní wà á mọ́kó ọ̀rọ̀ àdáwà yà múrí náà mọ̀ àdáwà mọ̀ màtàkà ọ̀ṣẹ̀lẹ̀ tí. agbóòtú bá lò níwọ̀n rẹ̀ bá ẹwọ́ a múrí náà ránìlì ìyá aláta ẹgbọ́rọ̀mù ọmọ ẹ̀yìn na e na ẹgbẹ́ ya lẹ́hùn tó àti àgẹ̀gẹ́ ẹ̀wọ́ wọn wọ́n láì lápútá labari yin fada yayi da director yin babu abdullahi ya bazu ya daji kawai ni kitabiyar shi zai ma ya ce na klasi tuya kita ce ya ni da gun emi gun klasi na ji na na ji kan ti ana lasa diploma yi an gaga ne professor jagabara ti a rai wo nusa university ya sokoto umu gbogbo agun baba ni umu ladina na ji wa lóòótọ́ gbọ́nà gbọ́ nìkẹ́ náà kéré rẹ̀ àjírí àlìkẹ́ àjíkádẹ́gbẹ́ ẹgbẹ́ mẹ́ṣẹ́ pàtí ó pàátẹ́lá ńlọ ọ̀gẹ́ ìwòyò pẹ̀lú kámínà orílẹ̀-èdè zozo àtúnṣìlẹ̀ lẹ́ẹ̀kẹ́ zozo pọ̀ túnṣìlẹ̀ rẹ̀ àdẹ́lẹ́ yàtàjíká wọ́n lè

ìlú òṣè jẹun èkìlá òṣà mi ní ọba tán ọmọ wọn ọmọ wọn yẹ àtìrọ aláàṣùbá náà wó tààrà ǹgbọ́n lánàlẹ́yìn ànáwà tó á bó ẹjí nínú ya ẹgbọ́n ìyá àgbà ìdúyọ ràíwá pátá o ìjàfẹ́ tó átọ́ àlìkẹ́ ẹ̀nà ìjàfẹ́ wọ́n wá wà àlìkẹ́ ẹ̀nà ẹ̀yà jì pàákàmọ́ ajá ẹ̀jẹ̀ dáyìnjọ́ àjùgbọ́ kò náà الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون Gracias. كانت يومئذ فقد رحمته وذلك هو الفوز العظيم nnaga ah. ide iwaju nnaga ma ga iwo nnaga ma nnaga ma bo ire sokoye bo ire sokoye wa ige chende yewa sọ̀kọ́ ìyẹ̀bọ́ ìkẹ́kẹ́ ndé ìyẹ̀bọ́ títà àti ìná ńgbà ilé òpátàkò jírígì gìgà káàsánmọ̀ wélé a gàgàfìtì sáìtì sílé daga sọ yíyé kọ́mọ̀tà kùnmé egbó yìí sọ̀kọ́ tó dá mẹ́tì ilé fìtì bá sóyò títà àlárùsọ gàdó òtúkọ́ ńdọ̀tì ọ gàdó àmọ́ ń dín ilé kánà. sọ̀kọ́dìwì gẹ́gẹ́gẹ́ ọmọ aláìdá ti gan-an gẹ́tò pẹ̀lẹ́ lẹ́lẹ́ kábó àdáìlò tó bá rẹwà wọ́n gbádà sátún lọ jẹ́ àbòjì wọn lágbà pa láyú àgẹ́gẹ́ wọn kí dìgẹ̀dẹ̀ wà kàn wọ́n dé gẹ́gẹ́gẹ́ àmàgáláwọn olúwa gan-an tẹnu ní ìgbàjíkí mbọ̀dá náà wọ́n bá yìí kan wọ́n yà èké ìlú wà wọ́n tí ẹni là náà náà náà ẹ̀dà ti kìtì bá gá òní mu. yà nínú nàlẹ́ àrùsà wọ́n lé lànà di àrùsí náà di kàrà ní wọ́n àkàtì wọ́n à sama nini sama gúgbà sama huta sama huni sama gútun sama gútun sama sámà láti ga adekin yẹn nana adekin dẹta akọkin yẹn yìí bó adekin dẹta akọkin na dẹta akọkin yẹn yìí bó na mùtọ́ yìí bó kí mọ́ àti aláwọn alá na kí alágùnbà aládàbò alágùnbà aládàbò arùnlógún ala àti aláwọn aláàbẹ̀lòsì tó tètò pa àti aláàlá àtàkì àlà àrùsì kẹjọ kó nana wọ́n ké ìdáwà kátàzógún ké ìdáwà lùtàgbò tí a kátàzógún bà mẹ́rọ wọ́n ké ìdáwà ká mọ́ gbàgbàgbà ẹ̀sọ́ ní ní ní káwọ̀ yìí kí wọ́n sọ ní nǹkan ṣe èpè kí n bẹ̀rẹ̀ wọ́n kí mo rè tẹ́wọ́ sọ́mà máa gò tẹ́lọ tún kì í yá yìí gbòdà ní àtìgá alásọ́mà náà lábẹ́bẹ̀ ṣògbó tó àmà èpè bẹ̀pẹ́ èpè pẹ̀lú àmọ́ fẹ́ yá àmọ́ kí n kú tó àbà aláwọn àjọ aláwọn ọgbọ́n àbábẹ̀yì àti àkọ́ àdá aláṣẹ àdá àrùṣọ wọn àdébàtà. wọ́n ká kí ètùmọ̀ wà wúwá zá máa bọ́ sọ́mọ̀ bẹ̀ sí iná máa kò bí àbọ̀ ní kéw máa bọ́ sọ́mọ̀ bẹ̀ sí iná máa bí àbọ̀ ní kéw tẹ́lẹ̀ ti ìyá aláwọ̀ sun àgá ilé tó àmúlà àgá ilé tó àmúlì kéw àmúlà ń àkàṣì ń àkàṣì ó tó lọ́wọ́ bẹ́ẹ̀kì mìsáìlì àgbègbè lẹ́gbẹ̀ẹ́ ti dìde tó bẹ́ẹ̀ mẹ́rin ń sàrí gan mo dẹ́jẹ̀ yìí gan náà àgbẹ̀ bẹ́ẹ̀ mẹ́rin pa kájú wọn lú. olè jẹ́ ìhun ẹ̀ẹ́dẹ́jì gẹ́gẹ́ pọ̀ sí lọ́gbọ́n náà wọ́n wá nàná kí omi náà èdè mọ́gun gbà kó èdè ni wọ́n ti pọ̀ ní. ọmọ àlẹ́ mẹ́ẹ́ká mi ti wá tẹ̀ máa wọ́ ọkọ́ àbìtí wọ́n àtẹ̀yẹ wọ́n kàrà mẹ́mí tó kọ́ ní nìlá ń lọ à ẹgbẹ́ náà yàgbẹ́ fún mi yẹ kàrò yẹ ha ẹgbọ́ bá gbọ́ àdó àdá àgbọ́ bá gbọ́ tó ti ká àtẹ̀yẹ dà lótú gàtí ẹ̀zọ́ náà bẹ́ tó ń lé mọ́ gà ló tó ń nánú gàwó náà gà ló kìtì wọ́n bẹ́ẹ̀ tí náà wà lónà kángàmọ́ àdó ní sáré kángàmọ́ àdó ake ebe da shi dabo a kuwa yana rashin lalata shi na amma wuce yi ni yin ja nga da ne lakata suna a gaga cinwa yi da shi ya su kara na yi shi zafi ne ta ka lafiya dogon mijin na na <laughs> haki gawo tana na ji bezuma wana shi wa ga yi da tọba mai al'arci shi wanda ta yi ayo a na al'arci ya na alabago ɗaya da ji dabo ciwa kuna ga al'arci ya na a daga alagunwa ba amma haula wata mai jiganci na na sada wata gawa jana na kunga jiya amma buwa a jagwa igwalwa efiya e egègé ti bẹ̀lẹ̀ wọ́n wọ́tẹ́ méjì náà méjì láàrín àrùsì náà sọ́dá méjì bọ́ àrùsì bá náà yóò sábẹ̀ wọ́n náà bí hàmdì rabbi subhanallahi wa bihamdi subhanallahi wa bihamdi subhanallahi wa bihamdi ngá gẹ́gẹ́ ìbọ̀dẹ̀ àdáwù kí tí wọ́n náà ẹ̀yà mẹ́rin ìjẹ̀bọ́ sọ́kó subahánàláyé ìláwọn ìgbẹ̀ sọ́kó tábàá ilé subahánàláyé wọ́n lè hàn mí subahánàláyé wọ́n lè hàn mí subahánàláyé. ni ma shi kuta mutum durin mai ka fara da amma kan maga kuti jina ji ka àgàgà ní omi sọ́bọ̀ ilé àjò kúkú àjò àmà kalmar gúbà nàdókó kalmatani hafifatani alalletani sakilatani kilimizani subhanallah wa bihamdi kalmatani ẹgbẹ̀mí gúbà hafifatani umafainga habibatani ngama yenye bibatilo basoko sakilatani ẹgbẹ̀lú máa ló ládá kéèlè tún wọn ngópa ó tí wé gbẹ́sùmọ̀ hàmù láyé wọ́n wọ́n gbàgbà tí ó ń gá ìtúná sábẹ̀mọ̀ láyé kẹjì gá

nga ya enum ji na ji anu nga la otu wa ali bwenga wa nyo de je da je de de e ji e si soko ne ji na ni je ti na la je soko on ji ja amane hawlu lana ji na bana wote tuna lona yusabbihuna li hamdi rabbi nga subhanallahi wa bihamdihi

àgbẹ̀ sọ̀kọ́fà sọ̀kọ́fà lẹ́bí yìí lílẹ̀bí na àmàlú bèèrè méjì dání ìmànù gálẹ́ òdé mbàbò lẹ́yìn lábẹ́ àtúnwà ẹgbẹ́ sọ̀kọ́ òdé ìṣíyó àjírọ́ sọ̀kọ́fà bèèrè méjì jí dání ọmọdé náà ákẹ́ ìrẹ́gẹ̀dẹ́ náà ẹbú nẹ́bù sọ́sọ̀kọ́ ní a ga wata atiko wasita kulla shayin rahamatan wa ilima bakwai ike daga ya ba kuma ike o tebe wasita kulla shayin rahama wa ilima yankun yawaye da kike yawaye eti wuce onye ke na ejina jana wayan don da lagarin bo

ilm da ko te ne yabo mo je te ne la yi ya ko mo je te ne ye wa de wi ji ya ko ati ro aba aga fara farin ne ne ka wato na di amini o da yanzu re ko e. ga wata waya tita ci o da yanzu ya annabi isi ba ko wata waya fara farin ne

watabawu sabilaka alamifishe ndondwa yakwaye usokwamito ekata sabini wateza ina mayina yikile mayina na ina lawo le bandwa igaga kukuba waita sabiji ayere ama uwe ibada ya mewu ibada etuna weji ane leo madigitaga la huwa etuna weji ane wo masiyaga gawa ikefo abaji ji kwajin gini ya gawo ba ụlọ ulaha di anamini amma yi gaare ima ke gaare gabi bau jara ebau wayo gani mi gaja da bama gaa ga gaa ti gáàzì ni ó bá yìí mun ke da dai shi mun ga majalu ga da ba ta tabi mun ni ga ni ga fadafar sai da zai samu so ko fada da nan ya gwasa ne wa tabawu sabilaka amma mi ke koyo wannan wake hem azaba da jini to abe na pupochi to abe na anan so pobezo ebu de bu po ẹgbẹ́dẹ̀ mú pó ìtàlẹ́jà nǹkan tí mọ́ adáàgá àpóyẹ yẹn náà adá àpóyẹ náà adá ẹ̀hún tí ó tó pò bẹ́ẹ̀dọ̀ arúgbó ga pò dáadáa ní wọn àpó kàná káńgá wọn àpóyẹ náà àgá wọn pò náà ẹwẹ́ náà ẹ̀rẹ́ rọ́bànà mẹ́láìkà jìdá tó sùn gánà yẹ gẹ́gẹ́ ní dáadáa náà

sọkọjà àgàrà ọlọ́jẹ tí kì mọ̀ sí ọjà sọkọjà àgà ọjà àgọ́ ayé sọkọjà bídà ọgọ́ wà lọ sọkọ ọyọ ọgọ́ wà yẹ wọ. rọ́bànà náà wọ́n tó ti yẹn afọ àtìngà fi èmi kwanan kanga fadar alkiya na majiwa raba a malawa da ni alijan da bai e magumi a e magumi allafi wa'atan ga ya alijan na na wasu da alkawali kan dube da sura ga cewa wata isa ba iri kuma wa ma tuwa duru hajjiyo zɔkɔmɛ ne yɛrɛ jinɛ kiti bɔ wɔn fɛn bɛ wɔn nka yi ne wɔn ma tu a dun na fɛn ne bɛ ali kawo ni nɔgɔ yɛ ali dɛm ɔti rezike ko ɔti samayi rezike ko wɔn ma tu a dun na zɔkɔ ali dɛm ne yɛ zɔkɔ yi de tun bɛ tɛw so mi na lada lom a da wɔn na kaayɛ na lada lo sɔn ma paa ni ne sɔn wale a jiya.

sọ̀kọ́ ọmọ ìsọ̀lá mini àbáyìn tọ́dánẹ́jì ìdájá tàtúnà àmájájì tàtúnà àmáyínájì tàtúnà ìnáka al'azìrìnzìlẹ̀ àti imú ètù zizà wọ́n bẹ́ ẹ̀lẹ́tí ìdíjì wọ́n òṣèrè káàdì gbàmí àjọ wọn nígbà nígbà mẹ́jọ wọn ẹgbà wọ́yọ́ sọ̀kọ́ ètì tọ́ màláìka yẹ tí kíkẹ́ sọ̀kọ́ ẹ̀yẹ rẹ̀ wọ́n kì hẹ́ sẹ́jẹ̀ àti ẹ̀tùn gbọ́ngbọ̀n náà yẹn ti dáná láti àgẹ́gẹ́ yẹ dáná náà màláìka yẹ tẹ́ sọ̀kọ́ gbàgbọ́ sọ̀kọ́ gbàgbọ́ yẹ lótú wọn tì mọ́ ẹ̀jẹ̀ àfẹ́ ẹ̀jẹ̀ náà bà dúwà ní àdúrà náà ti màláìka bẹ́yẹn bà tó lábẹ́ ìyá náà máa gbẹ́bọ̀ fẹ́ bọ̀ àgbẹ̀ kámìnà wà kékeré àgọ́jà lọ́rọ̀ mú tó àmì náà bí láyé tú nìkẹ́ tó àmì láyé tú wọ́tẹ̀ yẹn sẹ́yẹ̀ àti wọ́n má ní sẹ́kì sẹ́yẹ̀ àti sọ̀kọ́ làǹdọ́nù náà ọ̀gá sọ́bẹ̀ tún ní jẹ́ àmì wọ́n lúgbù lọ́wọ́ àná yàwó wọ́n yóò gun yẹ gáánà na màláríkà lè yẹ gun yẹ làwà ń yà náà ààbẹ̀ yẹ ń dọ̀tí náà gáwà súnmí kí ní wọ́n náà a ti gọ́ wọ́n záà ah, àlèkà ó wà lè fara òjìlẹ̀ àti inú àdẹ̀gẹ́ láyẹ̀dẹ́ onímúdẹ́lẹ́ gáyọ̀ àdẹ̀gẹ́ láyẹ̀dẹ́ onímúdẹ́lẹ́ na tí àdọ́wọ̀ náà nìkẹ́ nínú àbáyẹ̀ ń dọ́ndẹ̀ náà wà á dẹ́bẹ̀ẹ́ náà ìjẹ́ náà wọ́n àtìrọ màní olè túkọ̀ mẹ́gbẹ́ wọn lò sí náà my love my love ẹ̀ẹ́dẹ́nu eh, wọ́n yà fún pẹ̀lú ní àwọn wọ́n ọ ya wọ́n ṣe ẹ̀rùn gbọ́n wọ́n my love love wájú àtìrọ my house my house my house

babon nan Allah subhanahu wa ta'ala wargwado na ide ga yana to ina gana to yana wana wai arziki ya tulo gani biyu e kana ka tiri ci ga be ko ka tona e assalamu alaikum